Sharif Abidjan brọ́dà mi Fata Alfa àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti bá ìrìn àjò yìí lọ ìfẹ́ bá dìbò dúró fún wọn ní ṣẹ́jú kan kí Ọlọ́run ó fi orí dì wọ́n. kọlọmọ àtẹwọn sáfẹfẹ rẹ ó ṣàbójì gbogbo àtàkùn kọlọmọ dáwà sí kọlọmọ wo fàyè sílẹ̀ wọn kó gba ohun tá à ń fẹ́ fún wa kó kó gbogbo yorùbá kúrò ní oko ẹrú ẹ bá mi jókòó sá lẹ́yìn náà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá mi ẹ̀yin mọmọ mi ẹ wà mí àti gbogbo ẹ̀yin tẹ tó tì mí tọlọ́run lò fún mi pé mi lè mọ dárúkọ torí mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mi tiẹ̀ rí lórí pé orí fóònù àti máa ń gbúrò ara wa wọ́n ń sẹ́ndì owó ńláńlá sí mi èmi ló ní mo fẹ́ dárúkọ mi nígbà tí mo rí mọ́mìmí máyọ̀kún láti amẹ́ríkà àti ọkọ̀ ẹ̀rú bà mí mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn bọ́dà mi ráwọn mọ́mìmí mọ́mìmí olórí èkó àti ọ̀pọ̀lọpọ̀ ẹtí mi tiẹ̀ rí lórí fóònù náà ni adam kẹ́lpìs ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá mi ní bàbá gbẹ̀dù àrírarí ọlẹ́pẹ̀ mi ló ma ẹ̀mí ọ̀rọ̀ àṣàṣà oríṣiríṣi mò ń bá sọ̀rọ̀ bàbá jùlọ mo mọ́ mi tó jókòó nígbà tí mo wà nínú ìwọ̀n bẹ̀yìn wọ́n á pè mí dọ́gba mọ̀ wọ́n á sọkún wọn ní ẹ̀wọ̀n sọkún ọlọ́run lọ kádàrà bẹ́ẹ̀ nígbà tí nàìjíríà gbìyànjú láti pa mí tọ̀hún rí mi pa sápára bẹ̀rẹ̀ wá ká mi ẹ mọ̀ pé ọlọ́run fira ẹ̀fà mí nìyẹn ó jẹ́ kí n mọ̀ kóhun lọ́lọ́run máa yé mi ó kì í ṣe pé gbogbo oògùn ìgbàdí tí mo kójọ ẹ ní kókó mi yọ òun ọlọ́run lòun yọ ní òun ló dé kí bẹ́ẹ̀ náà mú mi yẹ bẹ̀rẹ̀ tí òun tó sì ti ná nàìjíríà ìgbà tí wọ́n tún dá mi tó ga mo tó fi hàn ọkọ̀ wọn lù balẹ̀ òun wà lẹ́gbẹ̀ẹ́ mi àjọ ìdókòó bí wọ́n ti bí wọ́n dá mi lówájú wọn tán tán wọ́n ti gàràgàrà mo ní àjọ kẹrin nìyẹn àwọn olórúkú yìí wọ́n fẹ́ mú mi ní oníláyà ọdún ṣe bá náà lòun dé wọlé ẹ̀ yóò wọ́n dá ìtàkùn fẹ́ ṣẹlẹ̀ níbí bàbá wa ṣẹlẹ̀ mo ní sọ̀rọ̀ ìyàwó rẹ̀ ó ní ẹ̀rú bà mo ní sọ̀rọ̀ mo lè lọ mí o ó ní kí n lọ ó ti sọ̀rọ̀ ẹ̀ tẹ́ẹ̀mẹ́ta mo tún sọ ń kú tọ́nu gan torí ọlọ́run ló mú mi fún ọ kì í sàwọn mo ti bá tèmi lọ èmi ni mo pe bàbá mi bá jẹ́ akitó yìí mo ní bàbá mi wọ́n dá mi dó ń bẹ̀ náà ṣùgbọ́n mo ti lọ ó ní ẹ́ mo ní mo ti lọ mo ní wọ́n ti wá mú ìyàwó mi lẹ̀ ẹ wá bẹ́ẹ̀ ṣe gbà á lẹ̀ bí mo ṣe ń lọ yìí bàbá níbo ló wá mọ́rí lé mọ́rí ti ẹ̀ mọ̀ ṣùgbọ́n tí n bá wá wo gbogbo ọ̀nà tọ́nà bá bí ń padà sí nàìjíríà yẹn màá wá fi ẹ̀mí ara mi ta ọjọ́ ọkọ ẹ ni pé ká yẹ ẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí ò mọ̀ mí á ní ẹ wọn tán jẹ náà wá àwọn kan ní ẹ àwọn olóṣèlú oríṣiríṣi ọ̀rọ̀ wọn kàn máa ń wọ̀ torí pé wọn ò nígbàgbọ́ ọlọ́run lọ́kàn ọlọ́run sínú ọkàn wọn àwọn yẹn gangan ni a rí pé olóṣèlú ló lò wọ́n èèyàn fẹ̀mí ẹ̀ lẹ̀ ẹ wọ́n rú bàbá bá jẹ́ Akíntóyè bàbá àgbàlagbà wọ́n pààyàn sí mi lọ́rùn wọ́n bà dúkìá mi jẹ́ wọ́n lé mi kó lu yẹn ìlú tó ti bí mi tí mo kọ́là níbo ni mo lè lọ pẹ̀lú láì ẹ̀yin bàbá wa ní kò sí ń ta mú wáyé kò sí ń ta mú lọ kì í sọ̀rọ̀ ọ̀kọ́là mi ò múnà wálé ayé màá múnà rọ̀ wọn. so mo wá rí i pé nígbà táwọn kan wọnú ìrìn àjò yìí wọ́n sọ́ di yẹ̀yẹ́ mo dẹ̀ mọ̀ yí pé gbogbo ẹni tó ń ṣe tánàdí kí yorùbá mọ́ gbòmìnira wọ́n parun lójijì gbogbo ẹnikẹ́ni yóò tí ì bá jẹ́ tó rò yí pé òun fẹ́ fi yorùbá nìsan yẹn àti dìde àwọn bàbá wa kan láwọn ti ń ṣe tipẹ́ mo lọ́lọ́ máa ń ṣe bẹ́ẹ̀ fún yàn ẹni tí mo ṣe lọ́gbọ̀n ọdún lè mo ṣe lógójì ọdún ṣùgbọ́n gbà tọ́lọ́hún ṣe tán tó dá sí ọ̀rọ̀ yorùbá lórí àwọn dá ẹ̀ èmi dá àtàwọn ọmọ kéékèèké gbẹ̀mí kan ọ̀dẹ̀ búrẹ́kẹ́ ẹ mọ̀ pé ọlọ́run nífẹ̀ẹ́ yorùbá púpọ̀ ni kí nàìjíríà ó tó mọ jẹ́ nàìjíríà ní ẹ̀yin bàbá wa ẹ̀yin mọ̀mọ́ wa láti ń jẹ́ yorùbá àwọn ọ̀dún tá a wà yìí náà ni wọ́n fi agídí àti olè àti nǹkan tó wọ́n ní lórí ilẹ̀ wa náà fi dà wá pọ̀ lágídí ìwáwọ̀ ọ̀pákọ̀ àsáwọ̀ ọ̀pákọ̀ kò sí tàbí dára wà fúlàní ẹ̀yin mọ̀mọ́ mi ni ẹ jókòó dáadáa nínú mi ń dùn bíbélì ni ti bá gbọ́ pé ẹ jẹ́ ká lọ sí ilé olúwa ó nínú mi ó sì máa dùn nígbà tí mo wọ bí inú mi dùn ara mi yá orí mi wú gèlè làwọn mọ̀mọ́ mi ń ré dáadáa yìí ìgbà tí mò ń wọlé mò ń fi ìdọ̀bálẹ̀ àtọ̀yàyà pàdé àwọn fúlàní ọ̀nà wọ́n sì ran bàbá wọn ni àwa ní àṣà àti nǹkan yóò bó ní ta bá ń jà bíi kákú kò sí ìjà tá a lè mọ bára wa jà tá a ronú kákú àwọn eléyìí ò ní tùmọ̀ ikú nǹkan yẹn ò ní tùmọ̀ sí wọn wọn ní ìsọ̀rọ̀ àlà ó kì kí ló wá dé tí àwọn òyìnbó yìí dà papọ̀ ẹ̀yin bàbá ní ṣùgbọ́n tí àsìkò àti ṣùgbọ́n ti tó ìdí àlà ni èmi nígbàgbọ́ yìí pé kì í ṣe pé àwọn ọ̀ràn nǹkan ló tún máa wá gba orílẹ̀-èdè Yorùbá bí àwàdà bíi eré náà làwọn tá a gbà náà làwà ń bẹ̀ yìí gbogbo ẹni tó bá ní ká wọ́n gbà á mo tuntun sọ ọlọ́run wọlé àlùkà wà yìí yóò parun lójijì. àṣẹ o àṣẹ o. gbogbo ẹnikẹ́ni tó ti bá wa jẹ tó ti bá wa mu lórí ìrìn àjò yìí tó wá ń ta àṣírí wa fáwọn tí agbógun tì ọlọ́run gbógun tì wọ́n àṣẹ àṣẹ. ó tó máa ń jọ mí lójú ni pé ẹ̀yin tí ẹ wà ní bàbá mi àti mọ̀mọ́ mi tẹ wà ń lù yìí ọlọ́run ti dà yín lóhùn. ohun tí wàá máa ń dùn nínú ọkàn mi ni pé àwa tá a wà nílùú yìí ní nàìjíríà yẹn àwa gangan ni a nífẹ̀ẹ́ ara wa. ẹ̀yin tẹ wà lókè òkun báyìí ẹ̀yin lẹ nífẹ̀ẹ́ wa àwa yẹn gan ò nífẹ̀ẹ́ ara wa. mo bẹ̀rẹ̀ látòrí ìgbìngàn tí mo ti lọ gbà wọ́n lẹ̀ yẹn ọlọ́run ló lò mí bẹ́ẹ̀ kì í ṣe mi táwọn olóṣèlú bá tún débẹ̀ lọ́la wọ́n ti tẹ̀lé wọn. wọ́n ti tẹ̀lé wọn. wọ́n ti tẹ̀lé wọn. ìgbèwé ìgbèwé ìgbòho. ọ̀gbọ́n ti tẹ̀lé wọn. àwọn tí à ń gbà fún ìgbà sáwọn tí ń kà wọn ta. tí gbogbo wa bá pawọ́ pọ̀ tá a bá sọ fún ìlú àgbẹ̀ àṣemọ́lé ìlú níbi tí yorùbá pọ̀ dé agbára. máa pariwo láti kékeré. a ti wà láìpẹ́ sí ìṣẹ́kọ̀ máa bá wa kí àwọn èèyàn wa a kí àwa eh, màmá dáadáa màmá lálùpàríkà ẹ̀kọ́ bá wa kí àwọn ọmọ yorùbá nílé àtàwọn ọmọ yorùbá tó ń lẹ́kọ̀ọ́ ní gbogbo àgbáyé. ó kí yín o gbogbo ẹ̀yin ìyá mi àti bàbá mi yorùbá àtọmọ ẹ̀gbọ́n àtàbúrò yorùbá nation ní sẹ́ àní no going back kí la pè. no going back bàbá mi kú èké. ẹni no going. ibo láti wá Odùduwà land ní Odùduwà land ní yorùbá nation ló la fẹ́ o. ìyá ẹ bá wa gbé bàbá ẹ bá wa pín ẹgbẹ́ mi ẹ jẹ́ káyà káyà pa kúrò ní nàìjíríà káyà pa kúrò ní nàìjíríà kí la fẹ́ Odùduwà là ní Odùduwà là ní Yorùbá la fẹ́ o. mo kí gbogbo yín nílé lóko ẹ kú iṣẹ́ ẹ kú iṣẹ́ takuntakun àjọ máa dé ibi tá a wà ní àjọ máa padà àjọ máa dúró sórílẹ̀ èdè wa ni ṣé bá rọ́ọ̀bì kankan hmm. ilé la wà. Yeah wọn ò ní lé wa kúrò nílé wa wọn ò ní lé wa kúrò nílé wa wọn ò ní gba nǹkan ní wa lọ́wọ́ wa àwa la ní àwa la ní hmm. our land belong to us. Yeah our legacy should be in our hands. ẹ máa wọlé lọ ẹ máa wọlé lọ. and that of mm. our hmm. young children. Mm. ah. <laughs> so that is uh, you know Mamawa Lisli Jadu that I've just uh, you know spoken to us and uh, she's heading to have a special great interview with the BBC. Uh, we will be getting the link and we'll be telling the community about the a information Akia dáadáa uh, she'll be flying back to uh, New York as well in the next couple of days. My voice has already been tight and we're grateful. Thank you so much, uh, Jim. Good to see you again. Mommy, eh? I like your money, kiss. Mm, That's my beautiful. One more time. Mm. Mama, dad, dad. <laughs> I love you. I love, I love you. you. Thank you so much, Jim. So I'll, I'll communicate with you and I will look forward to the interview link when it is out. All the best. All right. Bye, mother. Okay. Bye. So she's heading out. Your eh? bag is there. Uh, easy one there. Easy one there. Eh. okay. So. ṣé kakọ kakọ gbójú fún eléyìí nbọ ló dà nbọ ló tún Ma da da. quick wọn ni màpá yẹn ni wọn dá voice yẹn mọ ṣayọ pé yọ ṣayọ ẹ nítorí owó mi ló ń ṣe mọ ẹgbẹ mi ni. <laughs> ṣáyé ọpẹ́ ti yọ ó yọ Manchester mm-hmm. Manchester Manchester now and Newcastle now but London to Manchester a ṣe wà lórí tọ́ọ̀ ni pẹ̀lú ọ̀nì mm, tó bá ti rí wọ́n ti rí world media wọ́n ti rí the Yorùbá world media chairwoman. Mm. adájọ́ ọjọ́ pé hmm. mm. a tún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ìtẹ̀síwájú ìtẹ̀síwájú ni tiwa. Mhm. No going back. No going back. All right. Àwọn èèyàn check out ni o, wọ́n check out. Eh, àwọn màmá dáadáa manchester àwọn ilé àwọn ilé ṣì wà ní manchester níbi two weeks ago àwọn ilé they no dey play o they no dey play they no dey they no dey play they no dey play àwọn èèyàn wa ní kẹ́kọ̀ọ́ bá wa kí within two three minutes under one minute. òkè ìyá mi ẹ̀yin bàbá mi yorùbá nation is the best no retreat no surrender. mo máa ń like ọ̀rọ̀ yẹn no retreat no surrender no going back. no surrender mhm. and no going back. okay. a ní ìgbàgbọ́ wípé Pẹ̀lú number ten dining street yesterday. Uh -huh. We are going higher. We are going higher. We are going to have it. We are going to have Whether it. Whether people like it or, or not. We are going to have it. Whether they like it or not. not. That's it. That's it. We're going to have it. Yeah. We're going to have it. Yoruba Nation, no, no going back. back no going back ni àṣeré o. Yorùbá Nation eh, no going back. asọfin polóyè ń bọ̀ wọn olóyè ò ní dé. Ah, Saheed Balogun wẹ́ẹ̀dọ̀ ìyẹn ti di tán ọmọ dáadáa wọn olóyè ò ní dé. God bless you eh. ah, níbo àwọn èèyàn wọ́n gbórí wọlé wọn fẹ́ bọ́ sa ah, ẹ má tilẹ̀kùn mọ́ rí i ẹ má tilẹ̀kùn mọ́ rí i ẹ bá wa ṣe ó dùn ìfẹ́ ló dùn ní ẹja ti ṣe é ẹ eh, Yorùbá ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o Ìbàdàn ò ní bàjẹ́ kó bàjẹ́ tí ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ orúkọ tèmi mhm. Madam Tony Ọláoyè ìyàwó Táíwò ó ga jù. ẹ ṣe gan ni <laughs> easy one more time gbogbo miami okay. miami miami easy dollar in the building in the building on my way back to the state òun padà lọ sí sunshine state ìyọrin sẹ́yìn sunshine state àti ṣe fàájì tọ́jú ká eh. a máa padà sọ́ọ̀sù a máa padà sọ́ọ̀sù no we are area now manchester eh. Ah, eh, easy easy àwọn lọ manchester òun tún lọ sí sunshine state ìran mi òun lọ sí sunshine state right now on my way out easy ẹ bá ń kí àwọn èèyàn wa. Ah, ọlọ́run mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin èèyàn tẹ jáde tẹ jáde tán pé okay ẹ fẹ́ dúró fún ìran Yorùbá I really appreciate everybody that came out yesterday to support that man and he is really worth it. ẹ bá ń kí ẹ bá ń kí Tómilọ́lá Agnes àwọn ta Amẹ́ríkà nìyẹn. àwọn ta ni. tóni Tómilọ́lá Agnes. Tómilọ́lá Agnes Tómilọ́lá Agnes. Tómilọ́lá Agnes ah mm. tòní ọ̀rí bàjẹ́ thank you very mm. much thank you for your <laughs> eh. support. ah Koiki. ìyá queen ara. ana ana ana mm. ana ana ana. queen ara mama dáadáa mama dáadáa queen ara. Ah ẹ má sọ̀rọ̀ ẹ ṣáà lọ ẹ lọ lóde ẹrù ẹ lọ lóde ẹrù kò sí tán ẹ lọ lóde ẹrù ẹ ẹ lọ lóde ẹrù àṣeré hmm? hmm? o àṣeré o àwọn òṣèré àwọn ti ṣe tán o. we are on our way we are on our way back to Miami. Miami we are going to Miami hilton kensington a ti jẹ tọyì tọyì tọyì tọyì tọyì tọyì a ti jẹ tọyì tọyì tọyì tọyì tọyì tọyì a ti jẹ tọyì tọyì tọyì tọyì tọyì. ẹyin ti lé ìgbowó ti ìgbowó ti fi pépà sílẹ̀ okay nigerian government be expecting. be expecting. be expecting. ẹ rò péré. yorùbá máa lọ. ẹ rò péré. irọ́ lélẹ̀ eléyìí òṣèré o. we are living nigeria. we are leaving and lọ. eré lẹ́pẹ́ ni ìgbowó ṣàtìlọ fún wọn pépà. Eh, ẹ jẹ máa bára yín fà ń bẹ. bára yín fà all right then yẹn wa I gotta move we have a lot of things to do we're heading up now so a máa sọ̀rọ̀ later gbogbo wa Yorùbá nation for life And lo lọ Manchester báyìí à ń tẹ̀lé CSI Lo Manchester easy ń padà lọ sí Florida àwọn tó ń padà lọ sílé padà lọ sílé adúpẹ́ fún gbogbo alẹ́ nǹkan sí Koiki Media reporting bye for now.